Eh, bàbá mi Rasaq Aládògún bàbá mi mo kì í sàn ẹ o sálàáfíà ni sà àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run máa ń fẹ́ gbọ́ amẹríkánà jẹ́ ìgbà <laughs> kò ní bàjẹ́ bàbá mi àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àbẹ máa ń kọ́ olólùfẹ́ yín káàkiri tó ti ń béèrè yìí ẹ̀yin pẹ̀yìn lẹ́wọ̀ àbí pẹ̀lú wa lẹ́nìí. ẹ̀yin olólùfẹ́ mi Rasaq Aládògún mo dúpẹ́ lọ́wọ́ yín inú yín á máa dùn inú èmi náà máa dùn ire la máa jọ orí bára wa sí lágbára Elédùmarè àní ṣìṣe lágbára Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ yín o pé nífẹ̀ẹ́ mi tẹ́ sọ pé kàn gbé mi wá sórí afẹ́fẹ́ ẹ ṣé gan ni. ẹ ṣé ẹ ṣé bàbá mi bàbá mi wọn máa wò ó pé ah, bàbá yóò nílé lù nǹkankan mọ́ jàre bàbá ò nílé lù lù jàre bàbá ò nílé lù bàbá ṣé òótọ́ ni àbí ẹ sì lè lù nǹkankan fún àwọn olólùfẹ́ yín gbé kẹfí wọn kí wọ́n káàbọ̀ sórí ètò ó sì wà lára. kì í ṣe nǹkan tó le hmm. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run hmm. bẹ̀tì bí hmm. máa ṣe gbé ni wípé wọ́n ní ọba tó láyé hmm. ẹ̀bẹ̀ ni mo bẹ̀ o hmm. kọ́là ló má ṣe jìnnà sí mi ìkúnlẹ̀ mo wà o. sáwọn ah, adé lọ ni. ọba tó láyé <laughs> ẹ̀bẹ̀ ni mo bẹ̀ o kálà ló mọ̀ ṣe jìnnà sí mi ìkúnlẹ̀ mo wà mo fẹ́ kẹ́ gẹ́ẹ̀tì kankan ni o wọ́n ní ìwà yìí hmm. kà hmm. ń dàgbà irọ́ pípa ò rárá ìwà yìí kà ń dàgbà irọ́ pípa ò rárá òtítọ́ ló lè kọ́rọ̀ jọ o hmm. níṣẹ́ ilé irọ́ tún ká ẹ bàbá o bàbá o bàbá o bàbá o bàbá o pẹ̀lú pàtó ẹ̀yin lólùfẹ́ ẹ rí i pé ètò yìí á kí bàbá nìyẹn ó ti fún wa ní ká tọ̀wọ̀ díẹ̀ ó wà lára bàbá àgbà onílùú ẹja mú pápápá bàbá torí ibi tá a máa yà á ṣe méjì mẹ́ta díẹ̀ mm, ẹja tètè ń bàbá mi ẹ bá mi kọ́ àwọn olólùfẹ́ yín lẹ́ẹ̀kan sí ẹ dẹ̀ bá mi sọmọ bí ó tẹ jẹ́ gangan tẹ bá ti wá bá mi sọ yẹn bá mi kí àwọn ará lé ẹ mi ìfẹ́ amẹ́ríkánà lọ́wọ́ yìí ẹ bá mi kí wọn léde wọn gangan tó yàn àwọn ará lé tán wò yín báyìí. <laughs> ẹ̀yin ará lé ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín mm inú wa máa máa dùn kálẹ̀ ni o ọmọ ìkírun àgùnbẹ́ onílẹ̀ obì hmm. ọmọ agbé ìrúpètè hmm. hmm. ibẹ̀ ni mo ti wá ìkírun ni mo ti wá ọmọ ìkírun ni mí. ẹ ṣé bàbá mi ẹ bá mi sọ ṣókí ń pa bàbá àti màmá tó bí yín lọ́mọ ní ṣókísà ẹ bá mi sọ ń pa wọn. ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa ń sọ pé Rasaki Aládòkun ah. Mm báwo ni Rasaki Aládòkun báwo ló ṣe wá ń lu talking drum pé Aládòkun Aládòkun ó dàbí pé wọ́n mọ hmm. bàbá sí hmm. onídán hmm. kankan bet orúkọ bàbá tèmi gangan is Tìámíyù Òkunlọlá Ọlábìyí bet orúkọ tí mo jẹ́ Aládòkun bàbá mọ̀mọ́ mi ni kí ló fà á tí mo fi ń jórúkọ yẹn hmm. ìyá tó bí mọ̀mọ́ mi hmm. kò bí ọkùnrin rárá rárá àti rárá hmm. so bram bí ẹ ṣe bí èmi tí ìyá rí i pé mọ̀mọ́ ọmọ tiẹ̀ bí ọkùnrin bí ìyá ẹ ṣe gbà mí sọ́dọ̀ nìyẹn so ọ̀dọ̀ ìyá yẹn ni mo gbé láti kékeré. Mm tí mo fi dàgbà orúkọ bàbá yẹn lèmi ń jẹ́ láti mm. kékeré mi mm. Mm. so òun ni mo ṣe ń jẹ́ aládòkun so meanwhile bàbá tèmi gangan onílù ni hmm. ìlú hmm. yìí ni wọ́n lù wọ́n dẹ̀ hmm. tún ṣàgbẹ̀ so màmá mi olórin ni tó ń kọrin gidi gan tẹ́ bá gbọ́ eh, orin yìí tá sọ pé màmá mi ló kọrin yìí adéogun olóko hmm. èmi olódò òhò orin níṣẹ́ wa ẹ ṣàmọ́ pé wá lóde kẹsì mọ́ ọ̀nà àwa olóko àolódò hmm, orin níṣẹ́ wa ẹ hmm. ṣàmọ́ pé wá lóde kẹsì mọ́ ọ̀nà wo mọ̀mọ́ mi ló kọrin yẹn bí mo ṣe jọ ẹ̀ bá lè gàgà ni mo sọ yẹn o. ṣe pàtàkì fún gbàrà balayé tán wò wá. mo wá wòran mo ń wò wọn so wọ́n kàn wọ́n wá stop everybody ṣeré lọ everybody ṣeré lọ ṣé wọ́n dẹ̀sẹ̀ ṣe rẹ́kọ̀dù awore gógún lobìnrin lè ṣe mm, bí a ṣe ṣe rẹ́kọ̀dù ẹ̀ tán lèmi ó dénú báńdì mm. so gbogbo everybody ṣeré lọ um, so bí king ṣe gbé gìtá nìyẹn tó ṣe káàtó bí a ṣe máa fi ń pe gbogbo wa nìyẹn káàtó mm. everybody ń bá ń sáré everybody everybody ti dórí stage aláàjì tí mi ò wá tí ì dé ah wọ́n bá ní wá ọ̀rẹ́ mi mo bá lọ sọ bá wọn wọ́n ní o dẹ̀ lọ mọ̀ lúlù dáadáa ah mo ní mo mọ̀ lúlù o dẹ̀ ṣí ọ̀pọ̀ lè lùlù dáadáa mo ní mo mọ̀ lúlù wọ́n ti bá sọ pé àwòrán egúngún lobìnrin lè ṣe àwò gẹ̀lẹ̀dẹ́ lobìnrin lè mọ obìnrin fojú dúró orò wa gbé lèmi bá fẹnu gbé pé nùdú dáàdì dáàdì dáàdì dáàdì ẹ kìlọ̀ sọ ò lè sí bí mo pọ̀ ṣe fẹnu sọ̀hún sọ ò lè lùlù yẹn bẹ́ẹ̀ yẹn mo ní máa lù jọ má ba sóò mi jẹ ọlọ́run ní ba tiẹ̀ jẹ má ba sóò mi jẹ ọ lè lùlù yẹn mo ní máa lù hmm. wọ́n ní lọ gbé lọ gbé lù yẹn ìlú aláàjì tí mi hmm. wọ́n ní lọ gbé lù yẹn wọ́n bá gbé ìlú aláàjì tí mi sọ pé àwòrán egungun lobìnrin lè ṣe awo gẹ̀lẹ̀dẹ́ lobìnrin lè mọ alájí tí mi ti sáré bọ̀ tán ti wá bẹ́ẹ̀ kóbìnrin fojú dòrò orò wa gbé dìrídìdádìdádìdádìdán ẹkìlọ̀ fọ́mọdé kíkíkítì gìngìdì dandadìdídán dì dálájí tí mi jálù gbàmọ mi jálù yẹn gbàmọ mi lọ́wọ́ ni wọn gbére lè kàn gbélú wọn ni wọn sì bẹ̀rẹ̀ sí lùlù nìyẹn bá bọ sápá kan ni king bá sọ pé hmm, pé kí n fọkàn balẹ̀. wẹ́ẹ́ pẹ̀lú yẹn pé dáadáa. mo ti mo ti wọlé kó tó di pé aláàjì sí mi di. bírídì dáàdì dáàdì dáàdì dáàdì ẹ kìlọ̀ fọ́mọdé kó má rìn ní pàdó kódà mo tó bá oníbèsì sàràpà bílù àtúnjọ mo tún forúkọ ẹ Ọlọ́run ń bẹ. bàbá ẹ lù kankan fún wa <laughs> ẹ pè fún wa ẹ pè fún ẹ pè fún wa bàbá tẹ̀ ń sọ yẹn dáàdi gbẹ̀ngà ni aláàjì tí mi. ẹ lù fún wa jẹ́ ká gbádùn ẹ̀ kẹ́ ẹ ṣe sọ yìí gangan. àwòrán egungun lobìnrin lè ṣe àwo gẹ̀lẹ̀dẹ́ lobìnrin lè mọ bóbìnrin fojú dòrò òrò wá gbé. ẹ kìlọ̀ fọ́mọ mo ṣe wọlé nìyẹn. ó kì í síbẹ̀. bàbá wa gba àlù padà. wọ́n já ìlú yẹn ọ̀fẹ́. Ah, ọ̀fẹ́ gbóúnjẹ lẹ́nu. pé iṣẹ́ lọ wọ́n já ìlú yẹn gbà ní gbà. bá padà sí. mo yà rọra bí mo ṣe bẹ̀rẹ̀ sí wò nìyẹn tó gbà tí wọ́n wá play tán láàárọ̀ ọjọ́ kejì ìlú wa dẹ̀ ti dàrú pé wọ́n ń wá ọmọ adéogun o kìnìún kan torí adéogun lórúkọ mọ̀mọ́ mi hmm. wọ́n wá ọmọ adéogun o kìnìún kan gbogbo ìkírun ti dàrú so gbà tí wọ́n play tán bí bí king ṣe pè mí yẹn pé ní ok wọ́n wá fún mi ní wọ́n fún mi ní sí twenty five naira hmm. wọ́n wá fún mi ní twenty five naira pé. Hmm kí n lọ sílùú wa hmm. kí n lọ kó gbogbo ẹrù mi wá hmm. bí mo ṣe lọ sí ìkírun nìyẹn tí wọ́n rí mi báyìí màmá mi bí mo ṣe dàgbà tó yẹn ni màmá mi ṣe gbé mi lẹ́sẹ̀ pé hmm. òun dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tí rọ́mọ òun lọ mo wá sọ fún wọn pé ibi báyìí báyìí ni mo wà kò sẹ́ni tó gbà mí gbọ́ màmá mi kàn fi ọkàn gbé àti bàbá mi pé torí wọ́n mọ̀ pé mi ò kí ń parọ́ mi kì í parọ́ so bẹ̀rẹ̀ sí fi mí lẹ́nu yẹn mo ṣe bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wọn káàkiri nìyẹn hmm. mo máa ń kó àwọn bọ̀dá Fẹ́mi Owómúyìlá hmm. àwọn bọ̀dá Adéyẹmí Àdìsá hmm. wọ́n pe bọ̀dá kan báyìí náà ní Adéyẹ wọ́n pe bọ̀bọ̀ kan báyìí náà ní Múfútà Olúyadé òun náà ti ṣaláìsí sìn kọ́lọ́ fọ̀rùn kẹ̀ so wọ́n kò ní Múfútà Olúyadé wọ́n pe ẹnìkan ní. Ni Sunday ọ̀sẹ̀ ni wọ́n máa ń pe òun náà òun náà ti gba Amẹ́ríkà rí tó ti padà wálé hmm. so gbogbo wọn bẹ́ẹ̀ yẹn hmm. instrument ni hmm. ni wọ́n ń kó gbogbo yín kó ń gbà yẹn eh, so èmi náà jọ ẹ̀ wọn mo bẹ̀rẹ̀ sí bá wọn kó instrument yẹn ẹ̀yin tẹ̀ ń kó súnmọ́ ìlẹ́pọ̀ tó yẹn. ah dáadáa fákà kan báyìí ni à ń lò ń gbà yẹn Mercedes fákà yẹn eh, so gbogbo wa a jọ sí ní kó. so kí ni iṣẹ́ tí tẹ bá fẹ́ lọ ṣó ẹ kó súnmọ́ ẹ lò dẹ̀ sínú mọ́tò àlọ́ ìbẹ̀rẹ̀ sínú mọ́tò a bá tún dé ibi tá a ti fẹ́ ṣeré ẹja alẹ̀ kílẹ̀ máa ṣe máa padà sí. àtúntò so táwọn báńdì bá dé so wọ́n á bẹ̀rẹ̀. sẹ́yìn bá tó tán yẹn padà sínú mọ́tò àlùmíìnù wa lè padà sínú mọ́tò bẹ́ẹ̀ èmi ò kí ń dúró sínú mọ́tò ńgbà yẹn tí wọ́n bá ti ń play lọ́wọ́ ìlú mi ẹyọ kan tí mo gbé wá láti kírun yẹn màá rọra dúró sẹ́yìn màá máa lù lẹ́yìn wọn bí ẹ ṣe ń play lọ́wọ́ yẹn èmi á máa lu èmi á máa lu rhythm lẹ́yìn hmm. Hmm. rhythm yẹn tí mo máa ń lù lẹ́yìn yẹn ó ní King Sunny Adé ń gbọ́ hmm. torí kò sí nǹkan tẹ́ lè lù kẹ́ ẹ kẹ́ ẹ rọra máa ṣe kinní kan kí kí báyìí gbogbo everything ló máa gbọ́ so rídìmù yẹn lèmi máa ń play lẹ́yìn má rọra máa lù lẹ́yìn má rọra máa lù lẹ́yìn so a wá lọ play fún gómìnà bámgbóyè ní ní ìlú kan ní Kwara State mm. so mo, mo ti gbàgbé orúkọ ìlú yẹn hmm. a lọ play fún wọn bẹ́ẹ̀ so meanwhile tá a bá ti ń bọ̀ a tún máa play nílọrin hmm. so àwọn báǹdì wa pẹ́ kí wọ́n tó dé hmm. àwa tá a to instrument yẹn nígbà tí wọ́n ti ní kan bẹ̀rẹ̀ eré gbogbo àwa tá a to instrument yẹn ìnáko sórí stage la máa ń lùlù à ń ti ń play lọ ẹ dẹ̀ ń lu dáadáa ta ló ń kọrin kíngì ló ń kọrin kíngì wà rádà wọn báńdì sí àná gbogbo báńdì ò tí ì dé so bẹ̀tà wa tá à ń tún instrument yẹn ẹ ṣe kò sẹ́ni ẹ mọ̀ kò sí bẹ́ẹ̀ yẹn ti fẹ́ lọ sínú báńdì kan kó fẹ́ lọ ṣe nǹkan kan nù báńdì òun láti mọ nǹkan kan ṣe kò sí ọgbọ́n àtẹnì tó ń tún instrument o àtẹnì tó ń wàṣà ní kankan tó gbọ́dọ̀ wúlò fún un ó ní mission tó bá lọ bẹ́ẹ̀ instrument yẹn ló kan lẹ̀ bá lọ bẹ̀ tó gbogbo wa èyí tí ó gbé ṣẹ̀kẹ̀rẹ̀ èyí tí ó gbé ìlú ẹnìkan tó wọ́n ń pe bọ̀rọ̀ kan náà ní táyé hmm. gbogbo wọn wọ́n gbé gìtá à ń ṣe níwọ̀nba tá a lè ṣe kó tó di pé wọ́n dé so àwọn èèyàn dẹ̀ ti jó hmm, hmm. so bí ẹ sì dé báyìí gbogbo wọn kàn wọn kàn lé akúrò lórí stage ní gbogbo wọn wọlé. ilé yìí náà wọn kàn ní kẹtẹ máa ṣe máa wò yín. Ah, irọ́ ah, original làwọn yẹn ń gbà yẹn original gan làwọn yẹn gbà yẹn mo lè dárúkọ gbogbo wọn mo mọ gbogbo wọn mo rúkọ gbogbo wọn àti mo bá nu báàdì yẹn. àbájá ó ṣe pàtàkì ẹ jẹ́ káwọn ará lè mọ̀ ẹ bá mi dárúkọ wọn tẹ bá nu ah, báàdì gbà yẹn ó ṣe pàtàkì. àwọn tí mo bá nu báàdì Túndé mọ́níjà ni hmm. ni wọ́n ń pè ní òun l'assistance King Sunny Adé Michael Babalọlá hmm. ọ̀hún mo bá wọn hmm. mo bá Matthew Ọlọ́jẹ̀dé elder Matthew Ọlọ́jẹ̀dé mo bá ẹ̀gbọ́n Jacob. Hmm. àjàkáyé hmm. àwọn náà ń kọ bass voice hmm. nígbà yẹn mo bá wọn mo bá mo ṣiṣẹ́ ọwọ́ ayẹyẹ wọn ga báyìí tí irun tí wọ́n máa ń gẹ pọ́ǹkì báyìí mo ṣiṣẹ́ ọwọ́ ayẹyẹ mo bá wọn bẹ̀. kí làwọn ń ṣe. wọ́n kọrin ni mo ṣiṣẹ́ ọwọ́ ayẹyẹ àwọn náà máa ń wà lápá lápá left sàn àdè gangan gbà yẹn wọ́n ń kọrin wọ́n dẹ̀ ń la gogo wọ́n máa ń jó báyìí mo ṣiṣẹ́ ọwọ́ ayẹyẹ mo bá wọn bẹ̀ mo bá ẹ̀gbọ́n sàràfà bello mo bá bọ̀bọ aládéníyì ẹ̀gbọ́n bọ̀bọ aládéníyì mo bá wọn bẹ̀ mo bá bobo òhírè hmm. mo bá bọ̀bọ òhírè bẹ̀ alhaji timi mo bá alhaji timi bẹ̀ hmm. mo bá ẹ̀gbọ́n túndé àlàdé hmm. ẹ̀gbọ́n àwọn gangan ni onílù àkọ́kọ́ gangan mo bá wọn bẹ̀ mo bá ẹ̀gbọ́n túndé àlàdé bẹ̀. Hmm. ta ti mi fẹ́ gbàgbé ẹni kankan ta ni mo tún bá ń bẹ̀ ń gbà yẹn o hmm. anyway bí mo ṣe bá wọn bẹ nìyẹn gbà yẹn torí wọn wọn tí ì mọ lo drums gbà yẹn kò sí nǹkan tó ń jẹ drums gbà yẹn <laughs> mo bá fọlọ́run sóò ní ẹ̀gbọ́n fọlọ́run sóò ní àwọn ẹni ń lu àkúbà àdé mo bá dé mọ́lá ẹ̀ṣọ́ àkúbà làwọn náà ń lù kọlọ́hún fọrùn mo gbọ́ pé wọn ní wọn ti kú bọ̀dá Adémọ́lá ẹ̀ sọ. bàbá Fọlọ́run sọ wà ní Iléṣà o jọrọ àlọ́ bá wọn àwọn wà ní Iléṣà mo bá wọn sọ̀rọ̀ ah, mo bá wọn sọ̀rọ̀ hmm. Démọ́lá ẹ̀ sọ yẹn hmm. àti Fọlọ́run sọ ni hmm. ọmọ Iléṣà làwọn méjèèjì làwọn méjèèjì ti jọ wa. tẹ́ ẹ bá ń gbọ́ tẹ́ ẹ bá ta gìtá kan gbà kan tẹ́ ẹ sọ pé ní paradada tẹ́rẹ́rẹ́rẹ́ adémọ́lá hmm. adémọ́lá hmm. túnpùlù hmm. àkàrà àjẹsà <laughs> gbogbo àwọn kan wọ̀nyẹn. ó lọ nìyẹn. <laughs> Ah.